السلام عليكم ورحمة الله وبركاته lẹ́yìn ìgbà tí adúpẹ́ fún ọlọ́run ọba atọ́rọ ìkẹ́ ọlọ́run àti ìjọ rẹ̀ fún ànábìwa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam abẹ́ ọlọ́run ọba nínú títẹ́gbẹ̀ rẹ̀ eléyìí tí a tún máa ṣe àgbéyẹ̀wò rẹ̀ nínú ọ̀rọ̀ ọlọ́run ọba lásìkò yìí ọlọ́mọṣẹ́ tó ní sábà bí ìdáyà fún ẹnìkọ̀ọ̀kan wa àti àwọn tí a ń wí àti gbogbo tí tó ń gbọ́ wa bẹ̀rọ̀fúnmẹ́tì ilẹ̀ arhamarrahimin ibi tí a ti dúró ibẹ̀ náà ni a ti máa tẹ̀síwájú sóràtún náhàl áyà 67 náà ni a ti dúró a sì mọ́ tẹ̀síwájú pẹ̀lú ògo ọlọ́run ní àyà 58 tí a bá wo àyà 57 tí a ti dúró àti àyà 58 eléyìí tí a ti bẹ̀rẹ̀ ọlọ́run ọba ó ń ṣàlàyé nípa àwọn ìdẹ̀ra rẹ̀ ó bẹ̀rẹ̀ ìbẹ̀rẹ̀ lori lórí kale al ìbẹ̀rẹ̀ ọlọ́run ọba tó tóbi àánú ọlọ́run ìkẹ́ rẹ̀ tó bù ara òun ni quran Karim títọ̀ tọ́lọ́n sọ al kalẹ̀ dàbínú ni èso inabu ni ìkẹ́ ọlọ́run ní gbogbo àwọn nǹkan wọ̀nyí báwọn tí ọlọ́run ọba yìí bọ́lọ̀ ń ṣe wá ṣàlàyé rẹ̀ fún wa ó fẹ́ kí a mú àwọn wá sí nínú àwọn nǹkan tó ṣe nífẹ̀ẹ́ fún wa yìí agbọ́n yìí òun náà ni àlàyé tí à ń ṣe lọ́wọ́ ọlọ́run ọba tí wọ́n ń tẹ̀síwájú nípa àlàyé ìkẹ́ rẹ̀ lórí wa ọ̀kan náà àwọn ọ̀kẹ́ ọlọ́run òun náà ni a tún fẹ́ kà ní àyà ilé iṣẹ́ àmọ̀ sí lónìí abẹ́lọ́wọ̀n bá subhanahu wa ta'ala kó mọ́ káwọ́ ìfẹ́ rẹ̀ lórí wa وأوحى ربك إلى النحل أن اتخذي من الجبال بيوتا أن اتخذي من الجبال بيوتا ومن الشجر ومما يعرشون أعوذ بالله من الشيطان الرجيم

Abẹ̀rẹ̀ títúmọ̀ Al-Qur'an pẹ̀lú orúkọ ọlọ́run, ọba tí ó kẹ ogbò aláyé, ọba tó ṣe pé odò ẹni tó bá ṣe ti ẹnìkan oní yóò kẹ tó bá dúdọ̀ gbogbo Al-Qiyama. ọlọ́run ọba tó ga ọlọ́run ọba ni wa awọ́pá rabbuka ila an-nahli ọlọ́run ọba ń sọ àwọn ìdẹ̀rá rẹ̀ lórí àwọn ẹ̀dá ọ̀kan nínú àwọn ìdẹ̀ra ọlọ́run ọlọ́run ọba fẹ́ sí púpọ̀ ọ̀kan ní kòkòrò oyin ẹwà alkùnrán kòkòrò oyin tẹ́ rí ẹ bí ṣe máa ṣe oyin tí oyin tó wá ń jẹ́ àǹfààní fún ayé oúnjẹ oúnjẹ ó sì tún jẹ́ ìwòsàn ìdẹ̀rẹ́lẹ̀ àbálẹ́lẹ́yìn èyí tó èyí tí kòkòrò yìí ṣe kò sí fákì kan nínú àwọn pharmaceutical factory tó lè produce dèédé irú nǹkan tí kòkòrò lásán tó ń ṣe báwo ló ṣe ń ṣe kí ni nǹkan tí ń pò papọ̀ níbo ló ti ń rómi substance tó ń lò ẹgbẹ̀ẹ̀gbẹ̀ káà fún rí oyin báwọn ló ṣe ń ṣe ọlọ́wọ̀n bá fẹ́ káàrí ń ṣe káti bẹ̀gbẹ́ títò bí fọ́lọ ká sì mọ̀ wípé ọlọ́wọ̀n bá tó dá wa kò dá wa kalẹ̀ lásán gbogbo ní tí ó jẹ́ àǹfààní fún wa gbogbo ní tí ó jẹ́ ìfọ̀kànbalẹ̀ fún wa gbogbo ní tí ó jẹ́ ìwòsàn fún wa gbé ọlọ́wọ̀n bá kò tó wa gẹ́gẹ́ bí àánú ọlọ́run lórí ẹni kọ̀ọ̀kan wa. Ọlọ́ọ̀bá ni wà áàrọ̀ búkà ilẹ̀ Nahal, ọlọ́pẹ̀lẹ̀ àmẹ́bì, sallallahu alaihi wa sallam, ọlọ́ọ̀bá ló fi iná ọlọ́ọ̀bá rẹ̀, ó fi ìmọ̀ látara wáyìí, ọlọ́ọ̀bá ló wáyìí fún kòkòrò yìí, àìsọ fún wa pé ìyàtọ̀ tó ń bẹ láàrin wa àti àwọn ànábì ọlọ́run tó kù náà ní pé wà ọlọ́run bá ń fi yìí ń ṣe sáwọn ànábì ọlọ́run ànábì ọlọ́run ìgbà tọ́lọ̀ wá ní wà áwọ́ mọ́ṣẹ́ sí kòkòrò oyin ajẹ́ pé a ma ṣe kòkòrò oyin náà lánàbí torí pé wà ha, ó ọba lọ́lọ́wọ́ bá ọba ọlọ́wọ́ bá mo fi wá yí mọ́ṣẹ́ ìlà kòkòrò oyin káwà sọ wípé torí pé ọlọ́wọ́ ti lo wá kòkòrò oyin a ma fi pàwà àwọn gbóló wá yìí yẹn omi ti nà tó pọ̀ báwọn ọba ti lò ó fún omi níbí kò túmọ̀ wá yìí èyí tó máa ń fún àwọn ànábi ọlọ́run tó ń sọ wọ́n lè jíṣẹ́ tìbí Àtìkò wa wà rọ́bù kàìlà náhàrì. Àwọn àtìkò ọlọ́wọ́ bá fi ìnàmọ́ kòkòrò ní ọlọ́wọ́ bá jù mọ́ bí ó ṣe máa ṣe ní ó jù sí lọ́kàn. Wáháyù ń bẹ̀rẹ̀ wáháyù al-irshad ìtọ́sọ́nà látọ̀dọ̀ ọlọ́wọ́. wáháyù al-ilham ìmá fi tó ìrìn màmá ní wáháyù al-idaya wà níbi gẹ́gẹ́ gbogbo àwọn àfẹ́ olùmọ̀ tẹ̀sí bẹ́ẹ̀ panupọ̀ lórí ẹ̀ wọ́n ní kìí ṣe tàwọn ọlọ wáhàyù tọ́lọ̀ wọn bá lò kúkòkòrò níbi wáhàyù ilham wáhàyù irshad wáhàyù ìdáyà láti wá súnmọ́ rẹ̀ rẹ̀ wípé ọlọ́wọ́ bá ó ti mọ̀mọ́ ó ti jí kòkòrò ní bí ó ti máa ṣe àwọn ìrìn àjò tó máa rìn kó tó rí ní ṣe ọlọ́wọ́ bá ti fi lẹ́yìn ìtumọ̀ wáàyí bẹ̀rẹ̀ nìyẹn kì í ṣe wáàyí ìdánilẹ́bì ọlọ kì í bẹ́ẹ̀ ṣe ìdí ọlọ máa mọ tó mà ìkọ́ni bá ṣe òun ìrìn ọlọ́ọ̀bá ni wà ọ́rọ̀ búkà ilẹ̀ mẹ́hàlì ọjọ́bà ìsàlàyé síwájú agbárin ibi tọ́lá ọba tó ń sọ nípa ìbẹ̀rẹ̀ rẹ̀ lórí àwọn ẹ̀dá ọlọ́run wá pé àkíyèsí wa orí ìbẹ̀rẹ̀ ọlọ́run fẹ́ ká mú wà ọlọ́ni òun ọlọ́run ọba rẹ̀ ànábì ló ń fi ìmọ̀mọ́ kòkòrò ní ọjọ́ ni àwọn ibi tí ó máa gbé kó mú síbi orí àpáta lè wá àwọn ibi tí ó máa gbé kó wá wọn sí àwọn orí igi wà ní mẹ́rà àríṣẹ́ wọn. Èyí tí ò bá gbé orí àpáta àti ègbé igi kó sì máa gbé ọ̀dọ̀ èèyàn. Wọ́n ní mẹ́rà àríṣẹ́ wọn kó máa gbé bí táwọn èèyàn bá pa lókè kalẹ̀ fún wọn bóyá kéèjì kan ní tí wọ́n kàn ọlọ́run ló pa omi láṣẹ pé àwọn ibùdó ọ̀nà gbé nìyẹn ara yìí àwọn olùmọ̀ọ́sẹ̀ bíìrì wọ́n ní gbogbo àwọn àrùn mẹ́tẹ̀ẹ̀ta yìí láti mọ orí yìí àṣẹ látọ̀dọ̀ ọlọ́run ọlọ́run fi mọ̀ wọ́n ó sì pa wọ́n láṣẹ wípé ibùdó ọ̀nà gbé ìmọ̀ orí àpáta ẹ̀rì àwọn àárín ìwọ àpáta ní ẹ̀rì ìlú rẹ̀ ẹ̀rù orí ibi ẹ̀bà orí ilẹ̀ àbíkẹ́nìkan ó dàpọ̀ sí sínú igbó àwọn orin wọn wà bẹ̀ kí ni ibi tó ní ti wá bẹ̀ wọ́n tẹ̀ láṣẹ ọlọ́ni àwọn gbọ́lẹ̀ ní wọ́n máa gbé ni wọ́n ń gbé àṣẹ gbogbo ẹ̀ ti rí àṣẹ ọlọ́run ń pa wọ́n bóyí bọ́bá sì jọ sórí àpáta ìbọ́lẹ̀ mú ọmọ ẹgbẹ́ wọn gbé bóyí bọ́bá sì jọ sórí ibi ààyè wọn ni wọ́n wà bẹ́ẹ̀ni ká bá ti gbé àpótí kalẹ̀ sínú igbó gbogbo síkọ̀ àwọn bẹ̀ torí mú ọmọ ẹgbẹ́ nìyẹn tó yí bá sì nà tí wọ́n wá sọ ibùgbé wọn bínú yàrá ìmọ̀ kò jáde lé wọn àbí ilé wọn jáde àwọn náà ní lè gbádùn bẹ̀tẹ̀ ìṣe ìdìkà nìkan máa gbé àìmẹ́tẹ̀ẹ̀ta yìí ọlọ́run bá tọ́ka rẹ̀ nínú Al-Qur'an ọlọ́run wa hawa rabbuka ila an-nahari Thank you. àfáwa ibn kathir wọ́n ní wà áwọ́há almọ̀rọ́dù bìlì wáhàyà hùnà wọ́n ní tọ́lọ ń gbà lérò pẹ̀lú wáyìí tó fi bá omi sọ̀rọ̀ láàyè yìí O náà ní al gẹ́gẹ́ bá ṣe fi ìmọ̀ tí ó ní ọmọ ọlọ́run fi sílẹ̀ wà ìtọ́sọ́nà ìmọ̀nà ọlọ́wọ́ bá fi fún wal irshad ila nahal àti gbogbo ìrìn àjò tẹ́ rí táwọn onímọ̀ ẹ̀yìn àṣẹ látọ̀dọ̀ ọlọ́run ọlọ́run ló sọ wípé bẹ́ẹ̀sì rèé bẹ́ẹ̀sì máa ṣe rèé an tattaqida min al-jibali buyutan ta'wi ilayha ọlọ́run bá ní káwọn oyin kí kí wọ́n mú nílé wọ̀mímọ̀ ẹ̀rọ àrùsùn àti àwọn ààyè táwọn èèyàn bá pa lóṣè kalẹ̀ fún wọn. ثم هي محكمة في جهة الإتقان في تثبيتها وربطها بحيث لا يكون بينها خلل wọ́n ní èyí tọ́lá ọba ní káwọn èèyàn ó pa lóṣè fún wọn yìí èyí tí wọ́n pa lóṣè fún wọn yìí yóò gùn régé kò ní sí àléébù kankan bẹ̀ ìyẹn ni ó fi gbé kó rọrùn táwọn ní láti wá dúró síbẹ̀ a rí àwọn àrùn mẹ́tẹ̀ẹ̀ta yìí àṣẹ látọ̀dọ̀ ọlọ́run bẹ́ẹ̀ bá gbà pò sí sínú igbó oyún bẹ̀ ó ní kò sínú lọ́bẹ̀ ń tọ́lá ọba pa láṣẹ òun ló ń ṣe bá a ṣe mọ̀ pé ìṣẹ́ ọlọ́run lóyún ẹ̀kọ́ tó lọ́wọ́ fún afẹ́ ká mú ẹrù kòkòrò ibi òkè mọ́ ó ti ń tẹ̀ láṣẹ ọlọ́run ibi ọlọ́run ló dúró sí ló ń dúró sí nígbà yẹn lọ gbọ́ pé ààrẹ mi nínú kàdá gbà ah, òun omi rè tó tẹ̀lé yìí ṣùgbọ́n àwọn ọmọ nìyẹn lọ ìgbọ́ ibi ọlọ́run bá ní ká mọ́ ju èéfì ibẹ̀ lálẹ́ mọ́ dúró sí ibi ọba ní á dúró sí àmì dúró síbẹ̀. ọlọ́wọ́ bá ti ń pe àkíyèsí ẹwọ kòkòrò oyin àwọn ààyè tọ́lọ́wọ́ ọba ní kó dúró sí ìbẹ̀rẹ̀ sí mọ bá wọn. Àmì Àbáwa Àtìmáàmù Àlùbábárí nínú tẹ̀sírí tí wọ́n wọ́n ni wà ní mẹ́rà àrùsù wọn. Ayé wà nínú ìyàbìyàn àti ààyè èyí tẹ́yìn ọmọ ènìyàn tẹ́ ọmọ ọkọ́ fún oyin wọn wà kọjọ́rọ̀ tìlàádá, an na ahàlàhá

nípa dị omi sísìn bẹ̀rẹ̀ wá kẹ́kọ̀ọ́ ọmọdé ń sọ o wọ́n tí máa ń kọ́ ní orí rẹ̀ bọ́dé ń sọ ọ̀nà tó ní ààyè mẹ́tẹ̀ẹ̀ta tó ní gbé tó bá jẹ́ torí àpáta ni a ti mọ̀ yẹn tẹ́lẹ̀ tuntun sí wa ní náà àti àwọn ààyè táwọn èèyàn bá pa léṣe kalẹ̀ tó ní kò ní ìdíkẹ́ ẹ̀ṣẹ̀ṣẹ̀ lọ oúnjẹ kankan tán wá lè wá torí pé àṣẹ ni látọ̀dọ̀ ọlọ́run ó ń ti lọ náà ni bọ́bá bá pò sí síbi tọ̀yẹ̀ kó gbojú àwọn orin wọ́n wà bẹ̀. sábà tí wá wá bẹ̀ àwọn tẹ̀lé fi hàn lọ wọn ò ní sọ pọ́ mọ nìyẹn ló gbé síbẹ̀ gbogbo bẹ́ẹ̀ tí wọ́n ṣe lórí àpáta wọn ò ṣe síbẹ̀ gbogbo ń bẹ́ẹ̀ kí wọ́n ṣe tó bá yẹ pé ìjì mẹ́wàá wọn á ṣe síbẹ̀ ọlọ́wọ́ bá ní wa ní mẹ́ra àrùsùn ọ̀gbìnàmù dọ́gọ́rú ó ní ààyè yìí àwọn èèyàn ni ó pèsè rẹ̀ kalẹ̀ fún wa fàyíyà sáà ìlú ìhà àwọn èèyàn ó sì fẹ́ lọ ọbẹ̀ tí mọ̀ darí síbẹ̀ lẹ́ni tí wọ́n ń tẹ̀ láṣẹ tó lọ ń pa wọn. Al-Imam wọ́n ní ọlọ́run ọba ní àmìtẹ́kìrì nínú ìjìdáàlì bùrúta wà nínú ìṣàjàrí wà nínú àrùṣòrì wọ́n ní tọ́lọ́run ọba ń sọ níbí yìí ọlọ́run ọba ó sọ̀rọ̀ nípa orí àpáta ó sọ̀rọ̀ nípa orí igi nígbà ń sọ̀rọ̀ nípa ayé fẹ́ẹ̀sì máa àtìmọ́ọ̀mù lè kú tìbí àwọn wá ń sọ fún wa pé ìpìlẹ̀ gan-an ni domestic animal domestic insect omi omi bá a ṣe sin ẹran lé bá a kọ́lé fún wọn bá a sin adìyẹ bá a kọ́lé fún wọn ìpìlẹ̀ nípa omi òun náà ni ká máa sìn wọ́n ká kọ́lé fún wọn. wọ́n nítorí pé àwọn omi táwọn rí lórí àpáta ni ìdá háàdà ìdá lámìyàkùn láha màálùkùn tí wọn bá ti ní ẹni tó ń sìn wọ́n ìgbà náà ni ó tó kan kan mọ̀ lórí àpáta tí wọn bá ti ní ẹni tó ń wọ́n ìgbà náà ló tó kan jù bí ẹran ni ẹran tó bá ní olówó yóò ṣe kí ni fún o yóò kọ̀wé fún ṣùgbọ́n tí o bá ti lé lọ́wọ́ ibi tó bá ti rí lè mọ̀ sí irú ẹ̀ náà ni àwọn oyin tí ẹ̀ ń rí lórí àpáta tí ẹ̀ ń rí lórí ìjì àtìmọ́mù kúrúkùdù wọ́n ní ìdá alámúyà fún láhàánà lẹ́kùn tí ó bá ní ẹni tí ó mọ̀ sí ni a rí wípé gbogbo àwọn tí wọ́n ń ṣèwádìí ọ̀fun tó tó nípa ọ̀rọ̀ ètò sísin orin lágbàáyé lónìí kò sí tábà fẹ́ máa sọ̀rọ̀ even ní international conference àyà yìí ni wọ́n kò sí kódà kó jẹ́ christian torí pé wọn ò ní rí ìtọ́ka sí kankan tó jẹ́ an ancient reference tí wọ́n tọ́ka sí yàtọ̀ sí àyà yìí oríṣiríṣi àwọn pòfẹ́sọ̀ nípa oyin wọn ò ní tọ́ka sí nǹkan kan ní ìdí àyà yìí lọ ní àkọ́kọ́ kódà kò bá àmọ́jọ́ mùsùlùmí torí pé àyà yìí ó explain àwọn nǹkan tó pamọ́ tó ṣe pé lẹ́yìn ọ̀rẹ́ yìí ni ìwádìí ìmọ̀ ìjìnlẹ̀ tẹ̀sẹ̀ gbé jáde láìpẹ́ recently àyà Quran ó sọ dáàmà nípa oyin ó sọ fún wa ẹ wo one thousand four hundred and kìnnìkan us tánà bìtì lọ tí Al-Quran ti sọ̀rọ̀ nípa àkírí oyin jẹmọ́ ní táwà gbọ́njúmọ̀ ní pé wọ́n máa kó orin lóko ni nígbàwó ni ìṣẹ̀ṣẹ̀ máa kan àpótí orin nígbàwó ló bẹ̀rẹ̀ àṣepò àrùn ti pé ọlọ́ọ̀bá gbogbo wa ìlànà Ara ọba ló bẹ̀ ọlọ́run ni mo fi mọ omi, èmi ni mo pa láti ẹni tí ó máa ṣe. Èmi ọlọ́run mo pa láti ẹni pé lórí gbogbo àkọ́ta sọ́mọ máyè ń bẹ̀. Orí bí sọ́mọ máyè ibi tí máa gbé ń bẹ̀. láti ma gbé àwọn ibi tọ́mọ nìyẹn bá pa lẹ́sẹ̀ sí wọn tọ́mọ débẹ̀. ìgbà la tó wá mọ̀ fáà máa ń sin oyin ẹgbà tálùkọ̀ àn tó ti sọ ẹ̀kọ́ tọ́lọ̀ ní ká mọ̀ wípé tó ti tọ́lọ̀ ní káwà gbé oṣù káàdó ń bẹ̀ èyí ọ̀kan èyí ẹlẹ́ẹ̀kejì àwọn kòkòrò ní bọ́lá ọba subhanahu wa bọ́lá ọba ti dá wọn ọlọ́run dá wọn kí wọ́n lè mọ́ fún wa lórí àwọn ìtafẹ́ bọ́lá wọn bá ti dá àwọn kòkòrò náà. Káfẹ́ kúrò lórí ààyà yìí, àwọn olùmọ̀ tafsir wọ́n tún gbé ààyà yìí wò wọ́n wà ààrẹ òun ló fi ìmọ̀ ọmọ kòkòrò ànìtàkìdì nínà ìjì bá lùbùrù ìta wọ́n ní nínà ń bẹ̀ yẹn ọlọ́run ọ̀sọ́ pé kí ní jìbáàlì ọlọ́run ọ̀sọ́ pé àlálì jìbáàlì kí ni nǹkan tí àṣírí tó ń bẹ níbi nínà torí nínà ó yàtọ̀ sí àlá ó yàtọ̀ sí sí. أن اتخذي الجبال بيوتا ومن الشجر ومما يعرشون Kúrò àwọn àpọ̀ ìlúmọ̀ tẹ̀sí tí wọ́n lo èdè lárúbáwá púpọ̀ láti lè fi gbé àwọn ìtumọ̀ tó parapa mẹ́jáde nínú al Ọ̀kan ni àfáà Ibn Ashur wọ́n ní nínà ìjìdáàlì áfíà nínà àtìtìdáríà olùtúmọ̀ rẹ̀ èèyàn bá ní àtẹ́ẹ̀tù nínà lùbẹ́ẹ̀tì ìlàsók mo wá láti ilé lọ sí ọjà nínà lùbẹ́ẹ̀tì dàtí ìrìnàjò mi ó bẹ̀rẹ̀ láti ilé nínà yẹn fọ̀rọ̀ ó ṣòro ibi tó ti bẹ̀rẹ̀ ìrìnàjò dàlálà yẹn linguistic implication tó bá ní from ìtumọ̀ ẹni pé started from ìtìdá ìyá níbi tí nǹkan ti bẹ̀rẹ̀ ni náà ló from tó ibi tó parí sí. ìgbà tó máa bá wá ní àníkàkiri nínú ìjì báyìí gbogbo àti abẹ́ pé from the mountain táwa túmọ̀ rẹ̀ sí from bẹ́ẹ̀ ni. àwọn àfá àwá ní ara ìtumọ̀ mímà tọ́lọ̀wọ́ ló ń bẹ̀rẹ̀ ń tá a mọ́ sábà á tú o náà ní wípé tí làá máa tú tí zọ̀rọ̀fíà òun tú ọba ó pa kòkòrò oyin láṣẹ pé kí kòkòrò oyin kó wá ilé sí inú àpáta lẹ́sìn inú wọ́n wá ní ìtumọ̀ yẹn náà nínú ìjìdáì ìtumọ̀ rẹ̀ tó kújú bọ̀rtíyà lọ kìí ṣe gbogbo orí àpáta lèyí máa dúró sí omi ó káàkiri orí àpáta ó ti yíbi tí ó ti dúró àwa la èrè kí ló dé òfin dúró síbi kí ló dé tí òfin dúró síbi àpáta yìí ìgbà mi ń bẹ inú wò mí ń bẹ kò ní dúró síbẹ̀ ọ̀tọ̀ níbi tí ó dúró sí ọlọ́ọ̀bá ti pé nínú ìjìdáì àwọn ààyè tí wọ́n ní ààyè wọn pẹ̀lú àṣẹ látọ̀dọ̀ ẹlẹ́ ní ìbílẹ̀ yóò síbẹ̀. hikima tó ń bẹ ní nínà pàt nínà yẹn abala kan níbi àpáta kì í tún wá ṣe gbogbo àpáta náà orí lè fún ẹ̀fù káàkiri ní gbogbo àpáta ẹgbogbo àpáta tí ó fi kọjá kò ní bí ó ń bẹ̀. ibi tọ́lọ̀ wọn bọ́ bá ti ní kó dúró yẹn nínà yẹn wá ní àṣírí nínú èyí tó wọ́n sọ lọ́wọ́ ọba tó dá wa ń ṣe gbogbo àpáta náà ló ní máa ń dúró sí ń ṣe gbogbo ẹ̀ nínú ìjìdá nínú àwọn ààyè kan tọ́lọ̀ ọba pa láti pé tó bá ti dú dé bí dúró ń bẹ̀ ìyẹn ni nínú àwọn wá nínú ṣàjáre àwọn ààyè kan lórí igi kì í ṣe gbogbo igi olókùn níbi igi ní kò ní dúró ń bẹ̀ àṣẹ ni ìrìn wọn ibi tí wọ́n ń dúró sí ibi àbáni tí wọ́n dúró sí ibẹ̀ ni wọ́n máa ń wà àfa inú àṣòro wọ́n ní nínà yẹn ń bẹ̀ yẹn ó ń ṣe déédéé pẹ̀lú àwọn àṣẹ látọ̀dọ̀ ọlọ kì í ṣe gbogbo orí àpáta kì í ṣe gbogbo orí igi wà ní máa àrùṣe wọn láti lè gbé àpótí tó kọ́ ní ìṣòro ọmọ wọlé àbíọ́mù ó lè mọ́ wọ́bẹ̀ orílẹ̀ kò táà ní tó wọ́bẹ̀ yẹn wà ní mẹ́ra arìsùn àti àwọn ààyè táwọn èèyàn bá pa lókè kalẹ̀ tá a yẹ̀ tá gbogbo àwọn ọ̀rọ̀ yìí ó ń forí sọ wípé omi fẹ́ rí yẹn ń ta pa láti ẹni kò dákẹ́ṣe bí wọ́n ṣe ń lọ yẹn ibi tí wọ́n ń dúró sí yẹn àṣẹ ni pé ẹgbẹ́ ń bí ẹmẹ́dúró ń bí ibi nìkan dúró sí àti ẹni látọ̀dọ̀ ọlọ nínú àwọn nǹkan tó lọ́wọ́ fẹ́ ká mú nípa ọ̀rọ̀ oyin àkọ́kọ́ nìyẹn. Aláàbẹ̀láyé ìgbà tá a ti ọlọ́run ní al Ọlọ́run ọba ni lẹ́yìn ìgbà tí wọ́n bá ti mọ ibi tí àwọn ó gbé. tóbi bá ti wá bẹ̀ kì í ṣe wípé jọba bá ti gbé bẹ́ẹ̀ náà ni kòkòrò oyin kíkó oyin táwọn ọmọ ńlá òun ti gbé náà lóde rẹ̀ tábà ti rí ibi tí wọ́n ní ajé sí ọ̀yà wá bẹ̀rẹ̀ ẹsẹ̀ ọlọ́run mọ tó ń mọ ìyẹn ni pé wọ́n kọ́ nílé mi oyin kì í ṣe oyin bá tí wọ́n lo ilé yẹn pé ibi ṣe é dúró ibi ṣe é ṣe omi ibi ṣe é gbé afárá sí báwa bá ti lè tó ń mà lẹ́yìn ìgbà náà ọlọ́ni àwọn apá wọn láti ẹ pé kò ní ọlọ́wọ́ bá ní àwọn apá wọn láti ẹ ó yá ẹ̀jáde ọlọ́ni àjẹ́ gbogbo àwọn nǹkan èso pátá ẹlọmọ ẹjẹ nínú ẹ̀ kìí ṣe gbogbo ẹ̀lọ́ ẹjẹ tán orin ò ní jẹ gbogbo mọ́ngòrò kan kó tó ṣe yọkà jẹ díẹ̀ lórí kúlù samara kìí ṣe gbogbo tó ní bá fẹ́ ṣe ni ó dìgbà tó bá gbogbo ọsọ orí igi tán rárá kó lè mú ọsọ kẹgbẹtẹ díẹ̀ náà ni ó mú ń bẹ lórí kúlù samara ẹgbẹ bọlọ ń tún explain ọlọ́run àwọn apá wọn láṣẹ ọyọ jáde gbogbo ẹ̀ náà tó ń forí sọ pé mo ò dá fẹ́ ṣe fúnra wọn àti ẹ̀mí látọ̀dọ̀ ọlọ́run bẹ́ẹ̀ bá wá ń kọ́ yẹn nínú sáyẹ́ǹsì wọn ò ní fi ti sọ́dọ̀ ọlọ́run bọ́lọ̀ ló ń pa wọn láṣẹ bẹ́ẹ̀ sáyẹ́ǹsì ò ní sọ bẹ́ẹ̀ wọ́n máa sọ pé mi ló ń ṣe bẹ́ẹ̀ fún rẹ̀ tọ́ba wọn ní kí lóde tó ní ń ṣe bẹ́ẹ̀ wọ́n ní mẹ́tọ̀ kí ló ń jẹ́ mẹ́tọ̀ àwọn kan ò mọ́ ṣùgbọ́n ọba tó láàrẹ̀ gba ọlọ́run tó ń mọ́kùn ní lẹ́yìn ìgbà náà bá wá pa orin láṣẹ ìwọ̀n ọlọ́run bá ní màá rẹ̀ ẹ̀mọ jẹ gbogbo àwọn èso ẹlẹ́mọ́fẹ́mú bá tètè sí omi ó lè rin ìrìn iye tí ọlọ́run bá fẹ́ ẹnu kàn tí ò bá sì pé ní padà wálé àṣẹ ẹni látọ̀dọ̀ ọlọ́run ìní abẹnukan mọ́ngòrò abẹnukan ọsàn abẹnukan àgbálùmọ̀ ilé àtún lọ sílẹ̀ àwọn ewé bẹ́ẹ̀ afẹnukan ilé àtún lọ fẹnukan ewúro lẹ́ẹ̀fi láwọn ní tó kòrò lẹ́nu ìdí nìyẹn tó fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwa tá a mọ̀ nípa omi tá a bá sọ pé a dá omi gidi mọ̀ irọ́ là ń pa àwọn tí wọ́n wà nídìí omi ẹgbẹ́ ni wọ́n mọ omi gidi ẹlòmíràn ní omi ti dùn mìnìmìnì kò lè jẹ́ omi tó ọmọ ẹni omi tó ní ẹsẹ̀ mu kan tó fi ṣe nǹkan yẹn ó lè jẹ́ tó fi ìrèké lọ́lá ní kó lọ irú omi tó mú ìrèké bó lọ ṣe tọ́kọ́ rí ìwọ́pùn nǹkan tó tóbi bá ti dùdù oyin ṣúgà ni ẹlòmíín sì máa ń bẹ bá irú omi èyí ṣe kó lórí èkó ó ṣeé ṣe kó lè tóbi ìrò ibẹ̀ ló lọ oyin méjì bẹ ibi igi zaitun èso zaitun ibẹ̀ ni ó ti lọ mu ìlú ìgbà abájú sàúdà ibi tọ́lá wọn bá pa wọ́n láti lásìkò yẹn ibẹ̀ ni wọ́n lọ tó pé àṣẹ ni amúrù látọ̀dọ̀ ọlọ́run tó ń yan kùrì rí àwọn ọba yóò tó ń yan kùrì rí kùrì samarọ́ọ̀tì ọlọ́ọ̀bá láwàá pa wọ́n láṣẹ wípé ẹyin oníyá ẹ̀jáde ẹ máa mú látara àwọn èso ẹ máa fẹnu bá tètè tí iye tọ́lọ̀ ń bá fẹ́ kó ni ó fẹnu gbà lójúmọ́ tí ó fi padà sílé tí ó fi lọ ọmọ ṣàfárá tí ọba kòkò ní padà wálé iye ìrìn àjò tí ó sì rìn tí ò bá sì pé àwọn tó tún lẹ́kọ̀ọ́ nípa ìgbésí ayé wọ́n sọ ní márùn tó bí mẹ́rin kó tó padà wáyé kó tó wá máa fi afárá gbogbo nǹkan wọ̀nyí jẹ̀ mọ́ òṣìṣẹ́ kan tó lè sọ tó yàtọ̀ sí Qur'an torí pọ́lọ̀ ọba ló dá oyin ibi fẹ́ tí wọ́n á máa ṣe mọ nìyẹn ìbáṣepọ̀ anábì ló kọ Qur'an bó ló ti fẹ́ mọ gbogbo àwọn ènìyàn ẹ wo láìsí Arabian Peninsula nígbà náà primitive life lárúbáwò ìwọ̀n kankan desert ni wọ́n ń gbé bóò ní ará desert ṣe fẹ́ mọ àwọn technicalities àwọn àtàrárù sọ̀bìnrìyà natural secret tó ń bẹ yìí bóò ló ṣe fẹ́ mọ̀ kódà nígbà tí mọ sáyẹ̀nsì tún gbé bóò bá tún ṣe ojúbọ sáyẹ̀nsì dáadáa kò lè mọ dáńtọ̀ yìí láàrùjọ pàl kùrán ó ti tó fún wa ní ìmọ̀ bọ́bá ti yé èèyàn kọ́kọ́ wá mọ eléyìí kó wá lọ kẹ́kọ̀ọ́ kó ti bọ́ sí ìdílé kó wá fẹ́ lọ specialize lórí ìgbésí ayé àwọn kòkòrò kí lẹ́sẹ̀rẹ̀ àwọn máa sọ ọ̀rọ̀ nípa ohun yóò kàn máa rẹ́ ní ọ̀gá bàtà àti àǹtí ètò ilé iṣẹ́ làwọn ti mọ̀ yẹn ẹbí sọ̀rọ̀ kò sí ìyàyè tó yẹn fẹ́ yà sí nínú ìmọ̀ láyé tó ní bàtà nínú àkùrán ọlọ́ọ̀bá ní tó ń mọ kò lè ní kò lè sàmọ̀rọ̀ ọlọ́ọ̀bá ní àwọn àpá àwọn kòkòrò rẹ láti ẹgbẹ́ rẹ̀ ẹmọ ẹgbẹ́ ẹmọ ẹfẹnu bá àwọn èso káàkiri gbogbo àwọn èso gbogbo àwọn fẹbítẹ́rì káàkiri ìrìn àjò tó wà máa ìrìn àjò tó pọ̀ ní ìrìn àjò tó pọ̀ ní fásitì kí ṣògbó làárọ̀ bí sí gbèrè láàá. Torí pé àbò ní kòkòrò ní rọ̀bíkì, ṣògbó làárọ̀ bíkì. Aláàbá wa ń sọ wípé ìrìn àjò ń rìn, ìrìn tó bù áyà ní ọlọ́ní èmi ni mo ṣe ìrìn àjò yẹn ní rọrùn tí ìbá ṣe bẹ́ẹ̀ ni ìrìn àjò tó ní onírìn kí wọ́n tó ṣe oyin twenty five meter bọ́mọ nìyẹn báyìí kò ní pẹ́ tó gbà láyé. ṣùgbọ́n bí ìrìn àjò yẹn ṣe lágbára tó lòdàlálà mo tún jáfọ̀ fún wọn sábà ti lọ báyìí wọ́n lọ nìyẹn tí ṣe ìrìn àjò kékeré àwọn tó ti kojú bọ ìmọ̀ nípa oyin tó bá tẹnu bọ ìrìn àjò wọ́n ti máa ń tíráwù gbogbo ohun tí wọ́n tẹnu bá tí nǹkan yóò bá sì pé òní padà sílé gbogbo ẹ̀ ń bẹ lábẹ́ àṣẹ látọ̀dọ̀ ọlọ́ngọ́yọ̀ ẹ̀ jáde tó ń mọ́kù ní ní kò lè sàmọ̀rọ̀. Kò ní ìtura àmúrin àṣẹ ni látọ̀dọ̀ ọlọ́ngọ́yọ̀ ẹ̀ jáde ẹlẹmọ ọfẹnu bá gbogbo èso àtàwọn fẹbi fẹwò lẹ́yìn ìgbà yẹn fásitì kí ibùlà ọ̀rọ̀ bíkì bùnúlá ẹyẹ bẹ̀rẹ̀ ìrìnàjò ọlọ́run bọ ọsọ pé zamushi fásitì kí nínú ìlú mọsílák ẹrin ìrìnàjò ìrìnàjò náà gùn ìrìnàjò tẹwàá ìyẹn ṣubúlà ọ̀rọ̀ bíkì ọlọ́run ló ti la ọ̀nà yẹn fún wọn ti ní ojúkòó ojúkò tí wọ́n bá ń tẹ̀ yẹn tí ó fi ọlọ́run ọba tó ga rẹ lọ wọn ò ní gbadi tí ò ní líìdì síbi tí wọ́n ti fẹ́ mú ọlọ́run ọba nìkan mú lápèjú oríṣi èèyàn fẹ́ èèyàn fẹ́ jẹ dòdò òkìrè tí a mọ̀ pé ẹni tí ó jẹ dòdò òkìrè gángan òkìrè gángan ọ̀nà òkìrè ni ó gbà abẹ́ẹ̀kọ́ bẹ́ẹ̀ bá fẹ́ gbẹ ìgbè kiri òyìn rẹ̀ lọ́sọ́nà àbújá èyí tó rí ń bẹ̀rẹ̀ èyí tó dòdò kiri ó lè jẹ́ dòdò kogi aláwọ̀bá tí ọlá rẹ̀ ga síbi lára bíkì ojú ọ̀nà tí wọ́n tọ̀ tí wọ́n ti rí gbogbo èròjà tí wọ́n ti ṣe oyún ibẹ̀ ni wọ́n gbà wọn ò ní ẹmọ ìyá ó ti jẹ́ ibi táwọn yìí ń gbà ibi tọ́lọ́ ń ká gbà nìyẹn ọlọ́wọ́ bá gbogbo fasílókè ibùlà rọ̀bìkì ojú ọ̀nà tọ́lọ́wọ́ bá rẹ̀ fi là kalẹ̀ fún ìwọ omi mọ́gbàbò mí ibi ni kó máa tọ́lọ́ torípé ibi tó ń tọ̀ yẹn ẹ̀bẹ̀ náà ni gbogbo ń ta afẹ́ kó rí kó fẹnu kan ibẹ̀ ló ti rí gbogbo wọn bó tilẹ̀ sí àjò ní ojú tó bó bá sí ìdí pé òní padà fasílókè ibùlà rọ̀bìkì ibùlà la bùlù lá bí wọ́n àjò yẹn ṣe wá sì tó gbogbo nídààmú tó àwà jẹ́ rọrùn omi ò ní mọ́ lára nítorí pé iṣẹ́ ara rẹ̀ kọ́ ló ń jẹ́ fasúlókè tóbo làrọ̀ bí kí dòlò lára. ẹ̀kọ́ alákejì tá a fẹ́ kó jáde ń bẹ̀ yàtọ̀ sí pé omi ó gbọ́dọ̀ sọ́lọ́ ń lẹ́nu àti ìgbà tí èèyàn bá ti gbọ́rọ̀ sọ́lọ̀ lẹ́nu ìdààmú máa kú òun ìgbésí ayé yẹn ìdààmú ó ń bẹ níbi kí oyin kó rìnrìn àjò láti lọ mú ohun tó fẹ́ fi ṣe oyin wá ọlọ́run wá ní màá wá torí ọ̀hún fún ojú ọ̀nà tí ó gbà ibi tí ó fi di gbogbo ohun tó ń fẹ́ náà ni àti àìsèsọ́lọ́ ló jẹ́ àmọ́ ìdààmú bí bá bọ́ lọ́wọ́ ọba dé ọba dé ìtọ́lọ́run ibi dáadáa rẹ náà lọ́lọ́wọ́ máa ta ìlú rẹ sí ọwọ́ àbáyé tó wà máa yẹ kẹ́kì lọ́hà tẹ̀jẹ́ aláwọ̀ máa fara gbá lọ́yà ìdókò nínú àìsí lára tẹ́fẹ́ Now. فبما ظلموا منهم Àìsíjáde nínú ẹ̀kọ́ nínú wà fúnjọ́lọ́ ọjọ́ ká mú nípa ọ̀rọ̀ orin ìfẹ́ àti ọlọ́run tó Ó sí gbòòrò fún wa ní ẹ̀kọ́ tó fẹ́ ká mú bẹ̀rẹ̀ ní pàtàkì. Ẹ̀rọ kòkòrò nígbà Ọlọ́wọ́ bá ń gbogbo òrìn àjò rẹ kó di dúró lá kó jáde ọ̀ ìrìn àjò tí ó ní rìn ní ṣe ìrìn àjò kékeré bẹ́ẹ̀ nìyẹn bá rin rẹ̀ èyí ń lára ọlọ́run bó wà á darí rẹ̀ síbi tó ṣe gbogbo tí wá pátá ti kó ibi tí ó gbà látara pé ó gbọ́rọ̀ ọlọ́bàá tó wọ́n mẹ́rin tẹ́ kí lọ ẹjẹ́ aláwọ̀ mọ̀kọ̀rọ̀já ọlọ́wọ́ bá ní gbogbo ẹni tó bá páyọ ọlọ́wọ́ bá yóò fún lọ́nà àbáyọ ìrọ̀rùn lórí gbogbo àlámọ̀rí ẹ̀ Gbogbo olùkọ́ ọ̀rọ̀ kan áríjì tí sí ìjọlọ́wọ́ bó ti mọ̀ sáré áríjì tó Gbogbo ẹnikẹ́ni tó bá gbára lé ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀dọ̀ òní sí ilẹ̀. Gbogbo bọ́lá ọba fẹ́ ṣe ọlọ́wọ́ bá ti ju gbogbo ẹ̀ lọ. Ẹ̀kọ́wà Ahmadu ló gbogbo àlámọ̀ yìí torí bọ́lá ọba ti ṣe gbogbo sí bí ó ṣe ṣe gbogbo ẹ̀ fúnkọ́ wá. Àṣé ìtẹ̀ láti ọlọ́run ọba, òun náà ni ọ̀nà kan tálámọ̀ rí gbèdú já sí ọ̀rùn fún yàn tànẹ́bíwá Muhammad sallallahu alayhi wa sallam tànẹ́bíwá wípé ta iná lè xẹ́ra ń dà láàyè náà lú ìlà àdìbò àti gbogbo ń bá pè ní orin pátá tó bá ti dé lọ́dọ̀ ọ̀tọ̀ lọ́hùn ti ń wá kó o ṣe tọ́ lọ́hùn yẹn inú ẹ̀kọ́ tẹ́lẹ̀ ń fẹ́ ká kọ́ lára kòkòrò oyin ni òyìnbẹ́lẹ̀ ń fẹ́ fi ọ̀rọ̀ sáyẹ́ǹsì scientific explanation tí ń bẹ níbi ọ̀rọ̀ olùdókọlọ́n pẹ̀lú rẹ̀ ṣùgbọ́n tó fẹ́ ká mú ní díẹ̀ òun náà ní wípé kòkòrò orin ó gbọ́rọ̀ tọ́lọ́n lẹ́nu gbogbo ohun tí ó sì fi ṣiṣẹ́ tọ́lọ́n ọba gbélé lọ́wọ́ ọlọ́run tó ní ọ̀rọ̀ fún kòkòrò orin ọlọ́run ọba sọ pé tó ń mọ kò lè ní kò ní sàmọ́rọ́. Àfáwà Alhassis ibn Kathir, ìgbà tí wọ́n ń ṣàlàyé àti ẹgbẹ́lọ́wà bá pa oyin pé kó máa jẹ, kó máa fẹnu bà tó ètè sí gbogbo àwọn fruits vegetables wọ́n wá ń ṣàlàyé rẹ̀ fún wa wọ́n ni fún ma adùnà láà tààlà ìgbìmọ̀n kàdàríyà ọlọ́run ọba tọ́lá rẹ̀ gba olóyọ̀ǹda fún kòkòrò orin léyìí tó ṣe pé ìyọ̀ǹda bọ́lọ̀ ń ṣe ṣe ọ̀rọ̀ tiẹ̀ tẹ̀síríyà kọ̀dàríyà ń tẹ̀síríyà kó máa jẹ níbi gbogbo àwọn èso àti wa wà á ń tẹ́síwúkà túrúkọ lẹ́tì ja'ala ụtọ ta'ala láà gbogbo àwọn ọmọ tọ́nà wọn ti wá là kalẹ̀ fún tí ó gbogbo èso tí ó jẹ ọlọ́run bá la ọ̀nà yẹn kalẹ̀ fún ó bẹ̀ sí ọ̀nà yẹn fún kí wá ní tọ́lọ̀ ń ṣe ọ̀nà yẹn fún ìtumọ̀ ẹ̀ ní pé wọ̀lbàrọ́rù àṣàfíà bójú sọ́mọ̀ ṣe pé kòkòrò ní ó lè lọ sí sọ́mọ̀ tẹ́ ní ìrìnà tí ó fò lọ nínú nínú nínú tó bá ti pé ní àjọ ọbẹ̀ yẹn tẹ́ ẹ ti mọ̀ wípé ilẹ̀ ó dínà òkè yá ilẹ̀ jìnà láti ojú rẹ̀ bí wọ́n bá fẹ́ rìn láti bí tó bá ń lọ sí ìlara ọmọ rìn ilẹ̀ pẹ́ ṣùgbọ́n òkè kálókè ló ti fẹ́ fòrò ní tẹ́rìlá torí pé ní tó gbé kọ́ pẹ́ ọ pẹ̀lú ilẹ̀ ní pé tó bá ti kúrò ní bíbá yìí ó kọ́kọ́ jáde títí ọ̀nà délẹ̀ ọ̀ṣẹ̀ṣẹ̀ tún padà ṣùgbọ́n kèkè sí yẹn dàrẹ́sì ni ìgbà ní ń bẹ tọ́lọ̀ ń bá ti rí wípé èso kan ń bẹ níbi nǹkan tó jìnà ọlọ́wọ́ ní ìwò omi ọmọ ló gbà mọ́gbàlẹ̀ kì í ṣe gbogbo omi náà lámọ́ ilé ń bẹ wọ́n kọ̀kọ́ lọ sí sánmà túrúkù yẹn ìdìbẹ́lẹ̀ omi kó gbà mú yẹn tó bá gòkè tẹ́yẹrẹ ó wà á ti jẹ máa lọ ìgbà tí ó bá balẹ̀ sí ibi èso yẹn yóò balẹ̀ sí ẹ̀yìn wá ńlá omi ẹ̀ mọ́ṣẹ́ tó lọ òfin mú kọ abẹ́ẹ̀kọ́ o tún wá ń sọ ẹlọ́run ẹwà dúró iṣẹ́ tọ́lọ̀ wọn bá ti fún ọ wọ́n tún pè é ìrún báwo ó mú lọ. ọlọ́run ilé iṣẹ́ wo bàbá rẹ̀ dálẹ̀ láti ṣe eyín ìdí ìyẹn tó jẹ́ pé àwọn tọ́lọ̀ wọn bá ń ṣe fún wa yìí Al-Imam Ibn Kathir wọ́n láwọn ọ̀nà tọ́láwọn bá ńlá kalẹ̀ fún wọn tí ń ṣe nílẹ̀ nìkan ìgbà ní ń bẹ ó lè jẹ́ ní sẹ́mọ̀ sí hábẹ̀lì jọ́gbì láàbù bákan náà gbàlùbàrárì ṣàfíà ó lè jẹ́ orílẹ̀ ọgbọ́n ìdánlẹ̀ tó jìnà pépépépé ni wọ́n ti máa kọjá wàlẹ̀ àwòdíyàtì wàlẹ̀ jìbáàlì ṣàhíkọ̀ ìgbà ní ń bẹ ó lè jẹ́ nínú ọ̀gbọ́n ni ó gbà nínú báyìí ni ó gbà ọ̀nà yẹn ni ó já sí ibi tí wọ́n ti fẹ́ rí dọ́lọ́ níkà lọ fẹ́nuka ìgbà ló ń bẹ́ẹ̀ rò gẹ́gẹ́ lórí òkè àpáta tètètètè ibi ní ilé tàdédé nì lórí ẹ̀sẹ̀ àpáta ó lè jẹ́ pé ewé ojú ni ọlọ́run fẹ́ sí kòkòrò yìí ó fẹ́ nu kàn án kí sọ́pàǹtì yẹn náà lè jáde nínú ohun tó gbé jáde ó ṣeé ṣe kó tó pẹ́ nìka ìsàn kan ń bẹ lára rẹ̀ tọ́lọ́ sì fẹ́ má ìsàn yẹn lọ tó bá lá oyin lásán àìsàn yóò ní lọ ṣùgbọ́n ewé yẹn ọlọ́run fẹ́ tí kòkòrò ní ọlọ́ fẹ́ mú kàn gbogbo fẹ́ tí kòkòrò oyin ṣe wọ́n lè jẹ́gbẹ́ torí tí wọlé lálàáfíà ní ìwé ẹ̀rù bọ́lá ń gbé gbèsè tiẹ̀ ọlọ́run wà ìwọ kòkòrò ní gba orí ilẹ̀ ewé kan bẹ afẹ́kọ̀ kan ibẹ̀ ni tí ó padà onáta máa lọ lókè àpáta ìgbà tó wá fẹ́ ọmọ ní padà wá sí oyin gbé jáde ni wọ́n lọ ọgbà ló ọba ńlá oyin gbogbo àwọn nǹkan tó lọ́wọ́ bá ń ìkẹ́ rẹ̀ wa ọlọ́run wá fẹ́ ká ti di àwọn ìṣe yẹn ká ká gbọ́rọ̀ sí ọlọ́run ọba lẹ́nu Al-Imam ثم تعود كل واحدة منها إلى موضعها وبيتها ẹwà wo kòkòrò ní wọ́n lè kọ̀ láàyè kan oníkálukú ní ó bí ilé ti wo ilé ti ẹ̀ wọ́n oníkálukú ó bí ilé ti ẹ̀ tí ó bì wá jáde lọ bẹ́ẹ̀ jọ náà wọ́n bá ń padà bọ̀ láì fààmì sílé kó wá ẹnìkan ni wọn ò sì ní wo àyè ìṣẹ̀lẹ̀ ní ẹ̀wọ̀n mà wo òfin nọ́mbà sí o bákan náà ni ibẹ̀ ti rí ìgbàdí tí kó wá bá ti jáde ibẹ̀ náà ni kó wó padà al-imam ibn kathir wọn ni fún mọ̀tà ọdún kullu wahidatin minha ila mawdi'iha wa baytiha la tahidu anha yumnatan wala yusra bal ila baytiha wa ma la'a fihi min faraghin wa 'asalin ibi tí kó wá bá ti jáde ní àwọn oyún náà ni kó wọ́n tún padà sí bẹ́ẹ̀ ìrìn àjò ọ̀hún tó wọ́n tún padà sí bẹ́ẹ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí àmì ọlọ́run tó bù áyà ó ń bẹ̀ ń bẹ̀ tọ́lọ́ wọn bá fẹ́ káàrí inú sí fásitì lókè ìṣòmú láàárọ̀ gbèsè dún ló la. Thank you. Báwọn kòkòrò ní ìlú ọba wá dé, èyí tí wọ́n lọ jẹ tí wọ́n bá kò dé, wọ́n wà á tún pọ̀ síbẹ̀. Sábà pọ̀ síbẹ̀ àwọn òlá ní ẹran páwọn ṣe fún ní àwọn ń ṣe ń tọ́lọ̀ ọba rán wọn ni torí bá tán pa wọn wọ́n tún máa jẹ oúnjẹ náà ni fún wọn níbẹ̀ ẹ̀yìn ilẹ̀ yìí wá ń débẹ̀ lẹ́yìn ọlọ́kọ́ kíkó tẹ́ ti lọ́kọ́ náà ọlọ́run ló ṣe lẹ́tọ̀ọ́ fún yín ẹ̀rọ tẹ́jú àwọn àfáà àti sọ pé kí ló ń sa àwọn ọmọ èèyàn náà ó gbogbo ń tọ́lọ̀ ọba dá pátá sí ní tiwa lóbi dáa wallahu ja'ala lakum ma fil ardi jami'a khalaqa lakum ma fil ardi jami'a gbogbo ń ti ń bẹ̀rẹ̀ ilẹ̀ pátá lọ nítorí nínú gbogbo dáa nínú rẹ̀ náà lèyí tá à ń sọ̀rọ̀ báwo ló ti wá jẹ́ wípé ọlọ́wọ́ bá dá gbogbo nǹkan kí wọ́n máa sìn wá àwọn òwá lè lóògbé jẹ̀mọ́ ẹnu wo la fẹ́ ti sọ̀rọ̀ bàbá bí wá jẹ ọlọ gbogbo àlùkìyàmọ̀ táàwá sí òòrùn ló fẹ́ rí àwa ní ń sì òjùpá àwa ní ń ṣiṣẹ́ tí bá ń fa ní wá ní òjò àwa náà ní àǹfààní wá ní igi àǹfààní wá ní kí wá nàta làwọn wá fẹ́ kàǹkà ní ìwúlò ìjọ tuntun lóbi jẹ́ pé ẹni tó bá gba pèsè yí pẹ̀lú ọlọ́run ó sì ní pèsè ó sì mú tó bá déwájú ọlọ́run torí pé gbogbo ń bá dárí gbogbo ẹ̀ lákòókò kó lè máa jẹ́ irinṣẹ́ fún yín kó lè máa jẹ́ ìrànlọ́wọ́ fún yín láti lè jẹ́ kẹ́ rí ọlọ́run sùn gbogbo ń dára bá ti kó sí ẹ̀ẹ́sẹ̀kẹ́ ní ìdí ẹ̀ ń gbà òun òrùn yọ ó ń wọ̀ òṣùpá ń yọ ó ń wọ̀ ẹ̀yìn gbẹ́kànga omi ń jáde omi ń wá tó bá tún gbẹ yóò tún jáde òjò ó tún rọ̀ ẹ̀ tún gbé nǹkan yóò tún jáde iṣu ó tún jáde gbogbo ẹ̀ ẹ̀sìn ní gbogbo ẹ̀ ń jẹ́ máa fi ń pe kèsè rí láláì mòore àlùkúkúrù nínú sáfìrì wà sáfìtìyà ẹni tí ń jẹ́ kèsè náà láláì mòore tó fọwọ́ gbòòrò ọlọ́mọlẹ̀. kẹ́yìn wá sin ọlọ́run lóbi sọ̀rọ̀ fún yín ẹgbẹ́ iṣẹ́ tí o ní ṣe ládùúgbò iṣẹ́ tó so mélòó lè ní jẹ ńbẹ̀ èdè tó o ti ní lítà lè máa mú káwọn ń nǹkan tó wà tí a orí kì í fẹ́ tawá díẹ̀ díẹ̀ bẹ́yẹn ń sin ẹran ọmọ wá ń fẹ́ràn ó jẹ fún wọn bẹ́yẹn ń sin ẹja ọlọ́run oníjẹ́ ẹgbẹ́ gbogbo pàápàá jùlọ àwọn ẹja catfish ẹ̀wù tí wọ́n ń jẹ káwá lè wọ́n ń sin àwọn adìyẹ àwọn tí ń sin adìyẹ ń gbà míì bí wọn ò jẹun wọn wọ́n jẹ wàhálà ah, kí ló dé tó fi ẹ̀yà ah, àwọn ẹ̀ta ọkọ̀ ń gan ni àwọn ajẹ́ ọjọ́ ẹgbẹ́ ẹni tí ń ṣe orin lóòrè oúnjẹ èlé lóòrùn jẹ lóṣù àbí àwọn olóòrùn jẹ lóṣù oúnjẹ èlé lóòrùn jẹ lóṣù gbèsè wá rí ọ̀hún ẹ̀tún wá wà ìdáríkà òyìn tí wá wọ́n lítà kan ó ti wọ olónìjì 5000 naira táàsì ra oúnjẹ gangan fún yín ẹwọ nǹkan àlùbáríkà ní jẹ bẹ́ẹ̀ ẹ wá wo iye oúnjẹ rẹ tábìlì ọjẹ kó tó lè rí adìyẹ tan twenty thousand wo ni oúnjẹ tó jẹ tó bá padà yọ ìjó ìfún ọkàn tó bá yọ oúnjẹ tó jẹ wàhálà tó ń ṣe gbogbo wàhálà tó lóyún ó ṣe gbogbo wàhálà tó mọ fẹ́ lọ kó oyin wà lọ ju àwọn oúnjẹ rẹ̀. fúnra rẹ̀ yóò lọ wa yóò tó wá ní mo dé mo ti pèsè orí kalẹ̀ ẹwà kó kí wá pèsè ni ẹ ń ṣe púpọ̀ fẹ́mi tọ́ka pé kí àti ọlọ́run lórí tẹ̀lé awábá àwa ńlá omi láti ọlọ́run ẹ̀kọ́ wà sí ọlọ́run fẹ́ ká mú nípa ọ̀rọ̀ nìyẹn ọlọ́run ọba bọ́bá ti wá ṣe wàhálà kí wọ́n lọ jẹ èso kí wọ́n lọ jẹ ewé yàkùnjú ní bútú ní aṣàhọ́bùn mú tẹ́lẹ̀ fún àlewà nìhú Ìrìnlẹ́ Ètò ìpapọ̀ níbi omi rẹ, àjẹ́ sí omi ìtọ́jẹ tó pọ̀, àtèyí tó ń jáde bẹ́ẹ̀dì rẹ̀ láti ní sẹ́mi náà ni tí ó tún pọ̀ èébì omi làwá ńlá. Dàrá mo gbádùn ní èébì ẹgbẹ́lẹ̀ ọ̀tún tó mú wa ìtọ́jẹ tó tún bì làwá wá tẹ̀ bàtí kí ni wá tó ń dùn ọlọ́ọ̀bá ní báwọn oníyẹ bọ́bá ti wá bẹ́ẹ̀ àwẹ̀ àtúwà mọ́ ẹ jáde látara gbogbo tí wọ́n lọ jẹ ọ̀hún nǹkan kan mọ́ ẹ jáde ń bẹ̀ ṣàrọ́ọ́bùn ọlọ́ọ̀bá òkú ní ásàì ṣàrọ́ọ́bùn ìtumọ̀ ẹni ibẹ̀ ni wọ́n ti fa sírọ́ lábọ́wà rẹ̀ ṣàrọ́ọ̀ nǹkan tó jẹ́ mímú tí èso nílò ń jẹ́ ṣàrọ́ọ̀ ń jẹ́ sírọ́ọ̀pù inú kéwú inú lárúbáwá wọ́n ti mú sírọ́ọ̀pù ìtumọ̀ ọlọ́run bá ń sí ìṣàrọ́ọ̀pù nǹkan mímú kan ló máa jáde ń bẹ̀ torí tó ẹ̀rí afárá omi ẹgbẹ̀rún lásán iṣẹ́ kan ní lọ́tọ̀ àwọn kan ní ìṣe ń bẹ tí ń jáde àwọn tó mọ̀ ń pọ̀ omi ó ti mọ́ sọ́ ọlọ́mọba ni tẹ bá wọ́n àwọn nǹkan tí ó jẹ́ nǹkan mímu ìyẹn omi tí ó máa jáde yẹ yóò wá ní àwọ̀ oríṣiríṣi ìgbà mi ń bẹ oyin ní afunfun ìgbà mi ń bẹ èmi yóò dà gẹ́gẹ́ bíi brown inú ó dúdú kirikiri jẹ̀mọ́ ẹ̀wọ̀ alukoran lórí àbí orí bẹ́ẹ̀ ẹ̀wọ̀ ọlọ́run tí bá sọ ní alukoran lóòfin wípé tí omi ìgbà ìyí ó jẹ́ lò ìmí ó funfun ìmí ó dúdú ìmí ó fẹ́ pupa fẹ́sífẹ́sí gbogbo àwọn nǹkan àjẹsí gbogbo tí wọ́n jẹ òun ló ń jáde nínú tí wọ́n ń pọ̀ fún wa yẹn ẹlẹ́mẹ́ta oyin ní funfun èyí tí wọ́n jẹ náà ni wọ́n pọ̀ ọlọ́run bá dé kó yẹ wípé oyin ọ̀jẹ́ dandan káwọ̀ rẹ̀ ó dúdú àwọn tí ó máa bẹ́ẹ̀ bẹ̀ ṣàrọ́ ọdún mọ́kànlẹ́fún alwánù شفاء للناس Àwọn níbi orin yìí ìwòsàn bẹ̀ẹ̀bẹ̀. Ìwòsàn lára dá oúnjẹ níbi orin fáwọn ọmọ nìyàn. Ọ̀pọ̀ àìsàn ọ̀gbẹ́ níbi orin nílá ìlú. Ìwòsàn ọ̀gbẹ́ níbi orin tàbá gbọ́gbẹ́. Egbò tí egbò àdá kan tàbá ń wá ìwòsàn wọn ni ẹkùn ìṣú tó ẹgbọ́sìn kẹ́kẹ́ sí oyin nìkan. Tí ń ṣe fáwọn ìrìnàṣì ẹni tó fi mọ́gbọ́n sí máa tó jóná ẹ má fi nǹkan kan sí lára orí nìkan nípa ẹbí tí ìfẹ́ ara rẹ̀ kò tó padà máa jọ̀lọ̀ bí ẹni tó náà kankan ò yé o. Jẹ̀mọ́ láti mú Alukur'an àtúnwọ abala ọ̀rọ̀ ètò ìwòsàn nínú Alukur'an. Kọ́mọ wa lọ ṣe mẹ́tì, àbọ̀ lọ ṣe pharmacology, táwa ń sọ ìwúlò omi, tí wọ́n wá ń ṣàlàyé nípa àwọn ohun tí a lè pè ní chemical composition tí ń bẹ nínú tọ́bá rẹ̀ fi náà ah, bàbá ń bẹ ń lè àti ò ní lè ní tí wọ́n yàtọ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn bàbá ń bẹ ń bẹ jù sí lẹ́gbẹ̀rẹ̀ àkábá ti ṣe ọ̀gá tó èyí ń sọ yìí nígbà Uh, finally I discover a very new invention a very new invention nígbà àti gbọ́ tipẹ́tipẹ́ tó o discover nǹkan kan a ti kàyé nínú Quran kó tó máa sọ. ìyẹn máa me. I'm ní àlùmọ́ ti sáájú kọ̀ previous knowledge ẹni tó bẹ́ẹ̀ kọ́ èèyàn ní nǹkan mẹ́wàá èèyàn ti ní mẹ́ta lára tẹ́lẹ̀ ọmọ akẹ́kọ̀ọ́ yẹn ó tètè mọ́ ju àwọn ẹgbẹ́ rẹ lọ ní ti ń bẹ níbi tó ń yẹn lóbi jẹ́ pé àbòsí ni téèyàn ní kí ọmọ pàdánù kí ó ọmọ àbòsí ńlá lòbí kò sí láyé sọ nǹkan mẹ́wàá ń bẹ̀ ó tún ní márùn-ún lára látara Qur'an kò sí kọba àjọ mẹ́sì kọba àjọ kọba àjọ àti tí Qur'an lókù tún ní àwọn kan lára ń nínú rẹ̀ lé èyí tààrà sọ wẹ́rẹ̀ ìjẹ̀mọ́ odidi ìmọ̀ mi táwọn èèyàn ń ṣe masters lórí ẹ̀ tán ṣe phd lórí ọ̀rọ̀ oyin research lórí ẹ̀ gbogbo àwọn nǹkan wọn ìjẹ̀mọ́ alkùnrán ó ti tọ́ka gbogbo ẹ̀ wa bẹ́ẹ̀ Thank you sọ́kalẹ̀ nípa ọ̀rọ̀ oyin yìí àgbẹ̀ bá lè ronú jùlọ dáadáa wà sí bẹ̀m̀bẹ̀. Kì ṣe pé ọ̀rọ̀ òògùn lọ́lọ́run fẹ́ sàlà ṣùgbọ́n lọ́run fẹ́ ká mú wà. A sì ti ṣàlàyé ń pa wá àfihàn fún wa ẹrù ibi tó ti bẹ̀rẹ̀ àṣẹ látọ̀dọ̀ ọlọ́run ibi tọ́lọ́run bá ní kó yìí ó gbé ibẹ̀ ni ó dúró sí. Bọ́lọ̀ ń bá tún wá fẹ́ràn wọ́n ń fẹ́ lọ́rọ̀ ẹ lọ jẹ ibi tó bá ní wọ́n gbà ibẹ̀ náà ni ó gbà látara tó wá gbọ́rọ̀ fọ́lọ́run lẹ́nu ọlọ́run wá òun wá fi ọ̀nà wọn gbóyè lá òun fi ọ̀rọ̀ ọ̀nà wọn mìíràn ibi tó ní ká gbà kan gbà wọn gbogbo sáfẹ́ rí ibẹ̀ náà ni wọ́n ti rí ìyẹn túmọ̀ sí pé ibi tí kò wá bá fọlọ́run ọba rẹ̀ sí níbi tọ́lọ̀ ní kò fòun sí bẹ́ẹ̀ náà ló ṣe bọ́lọ́ ọlọ́run ọba ń mi àbùdé bọ́ ọba ṣe lérò tọ́lọ́ ń sí lọ́lọ́ ó fi gbèrò tí ẹ náà bá ọ lò tọba ti gbà pé níbi kò ṣe tọ́lọ́ ń kò ní dáa fún ọbẹ̀ kò ní dáa fún ọ ó dìgbà tó bá ti lọ ṣẹbọ. gbogbo àwọn nǹkan wọ̀nyí ọlọ́run bá ní iná bí dárí kalẹ̀ àyàtọ̀ ń lè káwọn bí ẹjọ́ bọ̀ kàrú wọn. ọlọ́run bá ní àmì tó tóbi liqawmi yatafakkarun fáwọn tó bá lè ronú ìjìnlẹ̀ nínú yín nínú ẹ̀kọ́ díẹ̀ tí bẹ̀ẹ̀bẹ̀ láti ó pọ̀jù bẹ́ẹ̀ lọ àwọn olùmọ̀tẹ̀ síì àti àwọn ibnu kathir wọ́n ní fi ìṣìfà olùmọ̀s ayéṣìlẹ̀ asal ṣìfà olùmọ̀s ní àdùwà ìta àrùbùlàhù ṣùgbọ́n tá a bá ní káwọn àyà yìí dáadáa dìbí kọ̀ torípọ́lọ̀ ọba tó ga ọba sọ̀rọ̀sọ̀rọ̀ lọ́lọ́ ṣé gbogbo àìsàn pátá náà lè ní lè wò ní ìbéèrè nìyẹn torípọ́lọ̀ ọba ní sí ìṣèṣà ọ̀hún náà tó wá jẹ́ wípé ẹni tó ń fọ́ àmì kó lọ láyìn ẹni tó dá lẹ́yìn lọ láyìn ìwòsàn àti wa ó ní ní gbogbo ẹ̀ kò rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ torí pé tá a bá gbàgbọ́ yí ọ̀rọ̀ ọlọ́run bó ṣe sọ oyin bó ṣe rí un bẹ́ẹ̀ ní bá ńlá oyin gbogbo sísọ ọmọ rẹ̀ oyin kàyí náà bó bá la gbogbo sísọ ọmọ ara rẹ̀ yóò dé ní onímọ̀ tí ń ṣe mọ́ oyin karinẹ́ẹ̀sì ni bí ń tẹ́mọ ara rẹ̀ bí ò bá ṣojú láìsí bí ó bá la ara rẹ̀ ó balẹ̀ bí mi rẹ̀ bá ń dàrú bí ó bá lá oyin gbogbo ẹ̀ ó ti sílẹ̀ ẹlòmíì ń bẹ́ńjẹ́ tó bá lá oyin gbogbo mi ó dàrú ni táwa sọ pé ntọ́lọ́wọ́n bá ń sọ yẹn kò rí bẹ́ẹ̀ rárá àìgbàgbọ́ yí àgbékalẹ̀ ọ̀rọ̀ ọlọ́wọ́n bá tó mọ̀ ọ̀rọ̀ sọ ni ìgbà tó lọ́wọ́n fẹ́ sọ ọlọ́wọ́n bá ní fi ì ṣìfà ọ̀n ẹ̀sọ́ nínú kẹ́rà fi ì ọlọ́wọ́n bọ̀ tó fi àṣìfà àwọn olùmọ̀ wọn tọ́lá bá bó sí àṣìfà ìtumọ̀ náà ní pé gbogbo ìsàpátá òun ó máa sí ọ̀rẹ́ gbogbo èèyàn tó bá tún sàárẹ̀ òun ó máa sí ọ àìsàn gbogbo èèyàn tó bá lọ́dọ́ pé alifu alam ṣùgbọ́n ọba ní sí ìṣìfà ọ̀n lè náà ìtumọ̀ ẹ̀mí wípé a máa rí nínú àwọn àìsàn tí ó máa ṣe yí tó fi pé mi ni ó máa jẹ́ ìwòsàn rẹ̀ ìtumọ̀ rẹ̀ nìyẹn nínú àwọn àìsàn tí ó máa ṣe yí tó ṣe pé òní ni ó máa jẹ́ ìwòsàn rẹ̀ ilé ìṣẹ́ ń bẹ tí ó ṣe yí tó ní òní jẹ́ ìwòsàn rẹ̀ ó ń bẹ nínú àwọn ènìyàn tí nǹkan bá ṣe wọ́n sábà lo orin orí ó mú lọ ẹlòmí ó sì lo kò ní lọ nǹkan ní ìyó lò ọlọ́run bó ṣe gbé ọ̀rọ̀ yẹn kalẹ̀ àgbékalẹ̀ yẹn ní tó tún nìyẹn kọ́ wá torí wípé bàbá òṣogbo ojú ọkọ̀ síta ogbé sítíkà sórí ẹ̀ oyin náà ni ẹni tó ara omi tí ń wọ́n ma oyin náà ní kọ́lá ẹni tó ẹgbẹ́ níta nǹkan òṣìṣẹ́ òṣìṣẹ́ gẹ́gẹ́ oyin náà lò ẹni àà torí a mọ̀ rí nínú àwọn àìsàn tí ó máa ṣàwọn èèyàn tó yí yóò máa jẹ́ ìwòsàn fún ìtumọ̀ ènìyàn anábíwá Muhammad sallallahu alaihi wa sallam anábí lóyún fún wòsàn ẹnìkan lọ bá anábíwá Muhammad sallallahu alaihi wa sallam ó ní ana rajulan jaa ila rasul sallallahu alaihi wa sallam fàkọ́ọ̀lá iná ahí ìsàkùlàkọ̀bàkọ̀ ó ní ọmọ ọma mi inú ilé ọmọ mi kan bẹ̀ inú pàṣọ yẹmọ̀ kí wọ́n fàyàn tó fàkọ́ọ̀lá ìsìkì àtàlà anábì ní ẹlọ ọkùn mú kí ló bá tó fàdáhàdá àtàlà ẹni ó bá lọ fún ọmọ nígbà mẹ́bí ìgbà ló gbé omi fún kó lọ wọ́ omi kó lọ ọba lá omi tó mọ̀ jẹ́ àá arákùnrin ìládé ọ̀kọ́lọ̀ ya Rasulullah faqaytuhu asala fama zadahu illa istitlaqa wọ́n mọ̀ fún lórí àkàkí inú ó ó tún pèlé ẹjọ́ tún láyìn fún fàdá àdá fàṣàkọ́ wà ẹsẹ̀lá ẹni yìí bá tún lọ ojú fún lóyìn tó mà jẹ́ àfàkọ́ lọ́wọ́ rọ̀sọ́lọ́wà máa záàdà ilẹ̀ tìfìláàkà ó lè jíjẹ́ ọlọ́run olú ẹ̀lọ́run ó tún lágbára sí ní o fàkọ́lá rọ̀sọ́lọ́wà sallallahu alaihi wasallam ìwòsàn ló ń jẹ́ fún àwọn kan nínú ààrẹ wàkádà bàbá fún àfíì ọmọ ìyá rẹ̀ tó ní inú yóò lọ ìrọ̀lù ń pa ìbà bàtì àtàlà tí lọ ẹ̀tùfù lórí fàdá àbàtàtàkọ́ ọ̀hún fàbàrí à wọ́n ní bá ti fún lórí inú ọmọ bá lọ anábì sọ ìyẹn torí anábì ọlọ́run lànábì ẹni yẹn kàn máa láhùn ni inú oòrùn ti lọ òun ńlá ni òun ni inú ti lọ tó má lọ lo àdíìsì yìí ẹnìkan tí ọ́sà ń dà láàmú tó ẹni ọlá omi tó ní kò lọ wá twenty five litre máa gbé nígbà ọba fún múdá inú rẹ ní parọ́ òde là rárá o ẹgbẹ́ lọ sí. èyí sọ rẹ̀ sọ́lá àmẹ́bí ọlọ́run ni ọlọ́run àmẹ́bí ìrẹ́ ló ń pa. nítorí ká ṣe tẹ̀m̀bí àkíyèsí yìí tábà lọ ka tafsir afa ibn Kathir àwọn náà sọ tó súnmọ́ nínú ààyè yìí. kódà fọ́ ibn Kathir alayhi rahmatullah wọn ni qala ba'du man takallama ala sijji nabawi wọ́n ní nínú àwọn tó máa ń sọ̀rọ̀ nípa ìwòsàn èyí tí ó wá látọ̀dọ̀ àmẹ́sọ̀lá àrọ̀sọ́lá wọ́n ní lẹ̀wọ̀kọ́ ọ̀lá tí àṣìfà wọ́n ń tó bá lọ jẹ́ fún ọlọ́run bá lọ bó sí àṣìfà tó fi àlìfò aláàmù sí làkánà dàwà ánìlẹ̀kùn lè dá ẹ e. kọ̀bá jẹ́ pé oyin náà ni ọmọ ẹgbẹ́ ìwòsàn sí gbogbo àìsàn wàláàkí ń kọ́ọ̀là ṣìfà ó lònà ó ṣe ní mẹ́kìrà kò fi àlìfò aláàmù sí ayé yásùlówó lèkùn lè áhàdín ní àdìwá ìdàrúdà fa iná wàṣẹ́ ìlú dáwùdù bóyá pé abala àlàyé ní làwọn tún ṣe ń bẹ̀rù torí pé wọ́n rí pé wọ́n ní àwọn àìsàn tí bá máa ṣe èèyàn tó pé nǹkan tútù ló bí àìsàn bá a bá ti lè lá omi sí omi gbóná ẹ rí pé omi yóò tutù mìnìmìnì ìgbésẹ̀ gbígbóná omi yóò kápá tutù tó bí àìsàn yẹn ẹlòmíì ń bẹ lápèjúwe láàárọ̀ kùtùkùtùkùtù ọba jẹ nǹkan tútù kùtù ó ṣe kí ló ọjọ́ nǹkan tútù ìfún wa yìí kò fẹ́ràn láàárọ̀ àárọ̀ kùtùkùtù ó pàdé nǹkan tútù làwọn ẹlẹ́kọ̀ọ́ tó máa ń sọ pé nǹkan tó wọ́n ní kéèyàn máa fi sínú láàárọ̀ ẹ máa wà á bàbá wa ẹ̀dá ń gbẹ́kọ̀ ẹ̀dá ń gbẹ́kọ̀ anáná kódà bọ́ọ̀ bá ṣe kíá bó ṣe ní láńtà gbọdọ̀ ẹ̀dẹ́gbẹ̀ṣẹ̀ láńtà mọ́ ìṣẹ̀ láńtà àwọn ọmọ ìṣúlẹ̀ ò lè dájá láńtà mọ́ ìtajébí lamp first light òun láńtà òní láńtà nígbà kan tí wọ́n rà gbé lórí ẹ̀ tó bá ti gbé wọ́n pò wọ́n sáré wọ́n dà ara láti lọ àtúbà ẹ̀rù ní àwọn máa fún ẹ̀bà àtọ́bẹ̀ ta àkùnbáni ọ̀pọ̀ ń parẹ́ ìfún wa ò nífẹ̀ẹ́ sí nǹkan kẹ́nìkan wá jẹ irú nǹkan bẹ́ẹ̀ kí wá fàá tó ẹni ọlá torí pé inú tó fàáso yẹn ẹṣú tutù ló bù tí fàáso yẹn ẹṣú oyin ẹ̀dùkò jẹ́ pẹ̀lú ògbọ́ ọlọ́ yóò kúrò bẹ̀. gbogbo àwọn nǹkan wọ̀nyí náà ní alukur'an ló sọ fún wa ànábi wa sọ̀rọ̀ púpọ̀ lórí ọ̀rọ̀ oyin àtàwọn ìwòsàn lọ́rọ̀ mọ́. alukur'an tó ní ibi tá a wọ̀ tá a ti ṣàlàyé ó náà nu àwọn ìbẹ̀rẹ̀ ọlọ́ lórí àwọn èèyàn nínú ìbẹ̀rẹ̀ ọlọ́wọ́ ọba náà ní kòkòrò oyin àǹfààní ló jẹ́ fáwọn èèyàn bó ṣe jẹ́ oúnjẹ bó ṣe jẹ́ nǹkan ìgbádùn ó tún jẹ́ wòsàn fún wa ọlọ́run tó wá ṣe eléyìí ó wá jẹ́ ká mọ iṣẹ́ tí kòkòrò oyin ń ṣe kí n táà ńlá yẹn kó tó wáyé tí kòkòrò oyin tí ò bá gbọ́rọ̀ tọ́lọ̀ ńlẹ́nu báwa náà ṣe ń yarí táà gbọ́rọ̀ tọ́lọ̀ ńlẹ́nu yìí bóò la ṣe fẹ́ rí kòkòrò oyin ńlá bóò la ṣe fẹ́ rí wòsàn látara oyin onígbọ̀rọ̀ tọ́lọ̀ lẹ́nu ló bí àǹfààní tí wà táwa náà gbọ́rọ̀ tọ́lọ̀ tó dá wa lẹ́nu kálẹ̀ láǹfààní àlìjẹ́nà abẹ̀lẹ̀ ọba ní tó di rẹ̀ mọ́ṣe wá lẹ́nu tó máa kọ tọ́lọ̀ tó wá lẹ́nu tó gbọ́rọ̀ tọ́lọ̀ lẹ́nu ọ̀la àti tó di ọlọ́run pẹ̀lú ògbọ́ ọlọ́run á dá tẹ̀síwájú wá sí àdàdúgbì tó bá di lọ́la á tún máa tẹ̀síwájú insha Allah ta'ala wa sallallahu wa sallama ala Muhammad sallallahu alaihi wa وعلى آله وصحبه وسلم تسليما oníbèrè kábèrè wípé wọ́n ni ǹjẹ́ ẹni tó jẹ́ kápẹ́ntà tó lè gba owó àgbáálẹ̀ tí ẹnìká bá ní kọ́bọ̀ nǹkan tébù tó lè gba owó àgbáálẹ̀ láìsí ìṣiṣẹ́ almuslimuna ala shurutihi bẹ́ẹ̀ bá ti máa ń ṣe láàrin ara yín tó ẹjọ́ fẹ́nu kò sí òun lè islam náà fọwọ́ sí islam ò kojú bọ́ bẹ̀rù báwa ṣe máa ń ṣe ni pé tó bá fẹ́ ka tébù ọ̀sán owó pé lẹ́ẹ̀kan níjọ́ báyìí wàá gbà tébù rẹ̀ tí ẹ bá ti fẹ́nu kò sórí ìyẹn kan náà tó bá dẹ̀ jẹ́ pé màá san advance táwọn bàbá wa máa ń pè ní advance àwọn bàbá wa wọ́n gbìyànjú ọ̀sán advance ọ̀sán advance tó bá ti san tó o bá ti parí iṣẹ́ ọ̀gbọ̀n yìí tó kù wá tó àìsí ohun tí ẹgbẹ́jọ́ fẹ́nu kò sí láàrin ara yín yẹn kò sí láti gbà. ó bá rẹ̀ tó bẹ́ẹ̀ ṣe máa ń ṣe lọ́dọ̀ yìí pé wọ́n ìṣẹ́ tán ni wọ́n gbé wá ni wọ́n gbowó aláàmọ́ tààrọ́ fún àlè ní tẹ́ bá ti jọ fẹ́nu kò sí lọ́dọ̀ yìí àmọ́ kí iṣẹ́ sáàtì jẹ́ ṣíṣe ó sì jẹ́ àtẹ̀wọ́gbà ibi tẹ́ ti fẹ́ wò nìyẹn. ó ti yà báyìí ó mẹ́tì ọ̀pọ̀ òṣìṣẹ́ oníṣẹ́ ìjọwádẹ̀ ló ń fẹ́ náà ní kò ṣe fún èyàn lè san owó tálẹ̀ ẹ̀kan náà èyàn lè san advance tí èyàn padà san balance tó bẹ́ẹ̀ bá ti jọjọ fẹ́ ní kò sí láàrin ara yín ni tí ẹni ẹbá rẹ̀ sọ wípé òun ò lè san owó tálẹ̀ ẹ̀kan òun san díẹ̀ ni ó bá ti pé ìwọ náà tó bẹ́ẹ̀ bá ti jọjọ fẹ́ ní kò sí láàrin ṣùgbọ́n o ní kí n san fifty thousand naira mo níjọ́ wo ni màá gba iṣẹ́ mi pẹ̀lú ògbọ́ ọlọ́run tó bá dìjọ jimá sí ń bọ̀ aago mélòó pátásọ lọ́wọ́ àárọ̀ kò sí aago tí ń jẹ́ lọ́wọ́ àárọ̀ aago tí ń jẹ́ bẹ́ẹ̀ aago mẹ́jọ aago mẹ́ta àárọ̀ aago ẹ̀hìn òní tí ẹ̀yí tá bá ti fẹ́ máa bára wa dá nǹkan pọ̀ ẹja ẹjọ́ ọmọ ẹ̀yẹn yìí pé lọ́wọ́ àárọ̀ òfin tí ń lọ́wọ́ àárọ̀ ẹ sọ àsìkò pàtó déédéé aago mẹ́jọ àbọ̀tọ̀ ìṣàlá aago mẹ́jọ àbọ̀ lèyìn ọmọ ẹni sí láti aago mẹ́jọ máa ti dé ń tòsí tí aago mẹ́jọ àbọ̀ bá ti lè kú máa wá sọ fún mo fẹ́ gbé ẹrù yìí torí pé fifty thousand ó ti dà mo wá gbọ́dọ̀ rẹ wá ní lóṣù ẹ̀wà ń bẹ̀ ní pé ààrí ju ní sọ mẹ́lì kí lọ́kàn mi pẹ̀lú pé ẹ̀rí ju sọ tó o fi gba fifty thousand ọ̀ mi iṣẹ́ bá ti lè mú mi má gba iṣẹ́ yẹn lọ́sàn tó bá ti lè di ọ̀sẹ̀ tí ń bọ̀ o gbúdọ̀ dá ṣéǹjì padà fún mi. torí pé nínú tí mo sanwó ẹ̀ táìmù wà nínú tí mo sanwó ẹ̀. ǹjẹ́ ti mọ̀ ní ọbẹ̀ ránṣẹ́ lọ́dọ̀ télọ̀ o ní òrùlẹ̀ ránṣẹ́ aṣọ yìí tẹ́bà gbà lọ́la ẹ̀mú 20,000 wáwọ́ gbàtẹ́mì náà sì fẹ́ lọ aṣọ lọ́la tẹ́bà tó bá fi 20,000 mọ́ ní 5,000 lé ní kí n mọ́wá lẹ́yìn túrù ó ti kàkúlẹ̀sì táìmù yẹn náà túrù sí yẹn ló fi jẹ́ 5,000 ní ìwárí aṣọ yẹn gbà ohun ti after three months tó bá pàtàkì tó yẹ tó gbà tí àkọ́kọ́ bá dá sí ẹ̀jẹ̀ bára ẹ̀mọ́ ẹ̀mọ́ dùnú ààrẹ máa sẹ́bí ìgbà kan má ní ah. ẹ̀kọ́ dá sẹ́ǹtì padà fún mi tí bá ní mo ẹ̀kọ́ nípa law of contract ó ń Islam púpọ̀ ọ̀pọ̀lọpọ̀ wa ìlú àdúgbò tí ẹ̀dẹ́ lọ àgbàlagbà máa sunkún

ẹwọ̀ nàta ní sàbòsí fúnra wa ọ̀ tẹ́mi ẹ̀ ọ̀ bá yọ́ ní sí àráàmù ló jẹ́ ọ̀ àfikọ́ ọ̀bẹ̀ gbólùgbẹ́ òun yọ̀ sà gbogbo àwọn nǹkan wọ̀nyí ẹja máa tí èsì tó o bá ní ọ̀sẹ̀ kan jẹ́ tí o bá fi ní jọ́sẹ̀ kan ẹ tètè sọ fún jẹ́ kó tètè pa kó lè ronú ọ̀sá ní tètè gbogbo àwọn nǹkan yìí à ń pariwo ṣẹ̀ríà ṣẹ̀ríà ìdílé mẹ̀dá nìyẹn ìwé pé tàbá ń lo jẹ̀rí àjọ ọ̀pọ̀lọpọ̀ wa ní pápẹ́ rẹ̀ torí pé àtìgbésí ayé wa àrífọ́lò jẹ̀rí àjọ ọlọ́run tó jẹ́ kó àwọn wa bákan náà oníbèrè wípé wọ́n ní a níbi àlàyé tó pọ̀ Please, we need more explanation on how and why Prophet Muhammad, okay, let it here because some brothers in UK who are Muslim are using the hadith as evidence wípé kí nìdí tánàbí fi bá irun rẹ̀ torí pé a rí àwọn ọmọ ìyá kan ní wípé táwọn jí irun wọ́n dẹ̀ sọ pé ànábì làwọn fi jọ nǹkan bẹ lára wọn gbogbo ẹni tọ́lára ànábì fi irun ó pàrọ́ mọ́ ànábì sọ́lá gbogbo ẹni tọ́lára ànábì fi irun ó pàrọ́ mọ́ ànábì gbogbo àwọn tí ń bínú ìlànà oríṣàgbó ni wọ́n tẹ̀lé iṣẹ́ lànà ànábì lọ́lọ́ àrẹ ìṣe ànábì lárúbáwá ni ànábì sọ́lọ́lọ́ àrẹ lárúbáwá ni ànábì ìṣàwọn lárúbáwá máa ń ṣe irun lànábì sí irun lárúbáwá yàtọ̀ sí irun síwá yìí tí wọ́n bá rí àwọn lárúbáwá ọkùnrin bá wọ́n gba ọgbọ̀n wọn báyìí wọ́n gbapọ̀ lẹ́yìn wọ́n fi nǹkan kan mú un a tó ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n ń bí obìnrin ní máa jẹ́ kí lọ fẹ́ gbáǹdì orin ti ẹ̀yí ilé ojú gbogbo ọ̀pọ̀lọpọ̀ orun jẹ́ ojú rí dá ó sì wọ́n jẹ́ jáde ẹ̀ sí ìtúpálẹ́ ṣùgbọ́n àwọn alágbára irin yẹn pọ̀ ọkùnrin wọ́n pàá sẹ́yìn báyìí wọ́n wà fún nǹkan mú tí ó kùn lọ sẹ́yìn báyìí àbí kí ó fi nǹkan mú wọ́n lè mú sẹ́yìn wọ́n lè mú sẹ́gbẹ̀ wọ́n lè mú sẹ́gbẹ̀ báyìí ìtọ́lá náà bí ṣèlú ẹ̀ gẹ́gẹ́ báwọn lárúbáwá tó mọ̀ ẹ́ ṣerun tí a bá lé èèyàn ba irun èèyàn di irun amọ̀tí ń jẹ́ bẹ́ẹ̀ o tóbi báwọn èèyàn tó ń di irun bí ó ń sàgbó kọ́lá náà bí làwọn fi jọ wọn fi jẹ anábì òṣèlú ìdáná bí ṣe níjọ́ tó ṣe lẹ́yìn ìjọ́ yẹn kò ní sá kọ́ lẹ̀ ìlú ìmọ̀ ànábì ṣe gẹ́gẹ́ bí lárúbáwá orúkọ wa ànábì máa fẹ́ di oṣù rẹ̀ níbi tó lọ pọ̀ sí. èso irun ti rí bẹ́ẹ̀ tó èyí táwọn èèyàn ń ṣe tán dirun kì í ṣe fún ànábì o àwọn ọ̀rọ̀ náà bẹ̀rẹ̀ ẹran dúdú yẹn àwọn ọmọ burúkú ní UK ní US tí ṣe tọ́ àmì ìfọpọlọ wọn ṣeré àwọn ni wọ́n ń ṣe ó ànábì rẹ̀ sọ fún wa pé màá ń tẹ́ṣọ́ gba àjẹkáwó ní ọ̀hún ìgbà tó bá ti ń kọ́ sí àwọn èèyàn burúkú òun náà ti dára wọn so àlàyé nìyẹn ní ṣókí lórí rẹ̀ abẹ́rẹ́ ọba fún wa ta'ala olóòtà gbọ́ ọlọ́run tó wá láǹfààní àwọn ìta àti gbọ́tẹ́lẹ̀ ọlọ́jẹ́ kó wúlò fún wa wa sallallahu wa sallama ala nabiyyina muhammad sallallahu alaihi wa sallam wa ala alihi wa sahbihi wa sallama taslima subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk assalamu alaikum wa rahmatullahi wa barakatuh